ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín o níbikíbi tẹ́ ẹ ti láǹfààní àti màgbọ́ mi wípé ẹ máa kú òwúrọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kúrọ̀lẹ́ lákòókò tẹ́ ẹ bá ti ń gbọ́ wa o hmm, ó ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. mo ní kí n wá mú ìròyìn ayọ̀ tó yín létí ni nítorí pé ìròyìn ò tábòjúbà o ohun ọ̀tútù ti dé àlékún àlékún oore látún lékún àlékún àlékún oore látún lékún sí nínú Yorùbá Nation ìjọ ayọ̀ rèé o àwọn bàbá wa padà sí ilé àwọn bàbá wa padà sílé o nítorí àbùkù kékeré kan nítorí insult kékeré kan ni o àwọn bàbá wa padà sílé bẹ́ẹ̀ gbogbo ọmọ Yorùbá a kú oríire o a kú oríire nítorí wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ìṣẹ̀mí tuntun míì tó ti ṣe kí ni wọ́n tún ti ń darapọ̀ mọ́ Yorùbá nation bẹ́ẹ̀ ni o àwọn àwọn àwọn àlejò tuntun gidi wọ́n ti ń parapọ̀ mọ́ Yorùbá Nation kí ẹ rí o kí ẹ rí Yorùbá Nation tí gbogbo wọn sọ pé à irọ́ ni ṣùgbọ́n sì àwọn ogun aláragan Nàìjíríà gan aláragan ti kíni wọ́n ti endorse Yorùbá Nation wọ́n ti ṣe kíni wọ́n ti ń bá wa kọ́ àwọn èrò wọlé ẹ wo ohun ayọ̀ ní jàre nítorí pé inú mi kàn máa ń dùn ni pé mo wà nínú Yorùbá Nation ẹ wo ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ẹ wá gbọ́ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí hmm, ṣe rí àwọn àgbààgbà tó jẹ́ kó ti bá wa dá sí ọ̀rọ̀ Yorùbá Nation tipẹ́tipẹ́ tí wọ́n ń wò pé irọ́ ni eré ni àwàdà ni tí wọ́n gbé tí wọ́n ya ṣe é mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí orin màlá tó ní oṣé Ọlọ́run ò bójú mi jẹ́ kó ṣe bíi tiwọn nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti lẹ amọ̀ sójú wọn wọ́n ti bojú wọn jẹ́ lójú méjèèjì wọ́n ti tẹ ojú wọn mọ́lẹ̀ wọ́n ti fi ìwọ̀sí ìwọ̀sí àtàbùkù wọ́n ti fi lọ̀ wọ́n ah! àṣẹ tọ́lọ́run bá máa ṣe nǹkan ìyàlẹ́nu fún yàn á kọ́kọ́ fi pàṣẹ kékeré tààpù díẹ̀ sókè ṣe láwọn àgbààgbà ilẹ̀ wa yìí àwọn bàbá wọn ti bójú wọn jẹ́ o. ṣe mọ̀ wípé ọ̀dọ́ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ dán gbogbo àwọn ṣẹ́ǹkì tó ń ra ń ṣẹ́ǹkì àwọn bàbá wa yìí náà ká má parọ́ ó dàbí pé àgbò tó tàdí mẹ́yìn ni ọ̀rọ̀ tiwọn náà nítorí nígbà ayé bàbá Tinubu náà tí bàbá Tinubu náà fẹ́ wọlé tí Yorùbá nation dìde bàbá Tinubu lo opportunity Yorùbá nation ni o ó ní tọ́ba ti jẹ́ kó òun wọlé báyìí hmm, òun á padà sí Yorùbá nation tẹ́lẹ̀ yẹ pé òun á tì wọ́n lẹ́yìn ìyẹn ló wá jẹ́ káwọn yẹn náà àwọn aráàbí náà rọ̀ pé wẹ́ ẹ jẹ́ ká fàyè gbà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti mọ̀ pé ẹ̀ tún mórí wá àṣé ẹ̀ mórí wá tọ́sọ àṣé àwọn bàbá wa ló máa mórí wá lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn bàbá ti mórí wá o wọ́n lè ti fún wọn ní size wọn they don collect yes dem don collect if you dey hear you go collect wotowoto wọ́n ti collect wotowoto báyìí o ojú wọn ti bò ó. lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ mọ̀ wípé wọ́n ti bójú bàbá wa yìí jẹ́ ìyẹn bàbá wa Adéṣọ̀kan wọ́n ti bójú bàbá jẹ́ o tó dẹ̀ jẹ́ pé ẹ̀sìn ìpọ̀. ǹjẹ́ ẹ ti gbọ́ wípé Yorùbá Unity Day ǹjẹ́ ẹ ti gbọ́ pé ó lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó lọ wọ́n ṣe é nígbà tí wọ́n ṣe Yorùbá Unity Day ní ìrètí wípé yunifásitì kan ni wọ́n mú ìyẹn ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì oau ṣùgbọ́n sí ìyàlẹ́nu everybody lọ́ba gbọ̀nà ìbúrú yọ o wọn ò bá ṣe ní yunifásitì ìfẹ́ mọ́ èyí ló wá jẹ́ kí àwọn èèyàn máa fi béèrè béèrè lọ́wọ́ bàbá fásakin pé kí ló ṣẹlẹ̀ torí wípé kí ni ọ̀tọ̀ níbi tá a kọjú sí ọ̀tọ̀ níbi tí wọ́n gbà yọ sí wa ibẹ̀ ni bàbá yìí ti wá ń mú ìtàn ìṣẹ̀ǹbálẹ̀ ọbáfẹ́mi awólọ́wọ̀ jáde ṣe mọ̀ pé ọbáfẹ́mi awólọ́wọ̀ federal university ni tó dẹ̀ jẹ́ wípé ìjọba ló ní ṣùgbọ́n ní ìṣẹ̀ṣí ní ìṣẹ̀ǹbáyẹ̀ ní ìṣẹ̀ǹbálẹ̀ ọba bàbá wa ọbáfẹ́mi awólọ́wọ̀ gbọ̀ngàn ló kọ tó dẹ̀ jẹ́ pé nígbà tí bàbá ṣiṣẹ́ kòkó ní bàbá ṣowó jọ fi kọ́ yunifásitì bet ìgbà tó dẹ̀ yá sí tó ti di ti ìjọba tó dẹ̀ jẹ́ pé àwọn nǹkan wo tó nǹkan àlùmọ́ọ́nì àwọn nǹkan tó jẹ́ wípé ó ṣe iyebíye gan tó wúlò ó ń bẹ ni inú yunifásitì ìdí nìyí tó fi jẹ́ pé wọ́n fi gbé program yìí lọ síbẹ̀ due to wípé yorùbá ló ní yunifásitì yìí náà tí ó dẹ̀ jẹ́ pé wọ́n wá wò pé káwọn wá lọ bá àwọn ìjọba pé àwọn fẹ́ lo ọ̀ọ́lù Odùduwà olùyẹ o tó dẹ̀ jẹ́ wípé fún event tí wọ́n fẹ́ ṣe ṣùgbọ́n àwọn èèyàn dẹ̀ ti gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé pọ̀ máa ṣe o nígbà tó dẹ̀ yá lọ́ba yí ohun dà ṣé mọ̀ pé Nàìjíríà will always be Nàìjíríà lílú bá yí padà pé àwọn ò gbà mọ́ ah ìtìjú ńlá tí bàbá dẹ̀ ti dọ́nu lẹ̀ pé OAU lọ́ máa lò ṣùgbọ́n o ṣẹ́rí Yorùbá ní tí ò bá nídìí obìnrin ìjọkúmọ́lú nígbà tí wọ́n ti sọ pé adégún tó wá dípọ́ tún sọ pé adé ògún mọ́ ó máa nídìí tó fi sọ pé àwọn ò gbà kí wọ́n lo ọ̀ọ́lù Odùduwà ẹ mọ́ o kí nìdí ọ̀hún náà wọn ní tangible reason bí kò ṣe pé wọ́n ní pé torí pé nǹkan Yorùbá ni wọ́n fẹ́ ṣe ẹjọ́ ṣé ẹ̀ṣẹ̀ tún wà nínú pé a fẹ́ lo ilẹ̀ wa ni torí pé ó jẹ́ nǹkan Yorùbá ni wọ́n fẹ́ ṣe wípé fún ìdí èyí bó ṣe cancel wọn nìyẹn pé wọn ò ní lè lo ọ̀ọ́lù yẹn mọ́ ṣé ẹ mọ̀ wípé láti ilẹ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ó ti wà débi wípé wọ́n ti fi àwọn bàbá wa yìí wọ́n ti fi ọwọ́ lu ìwé nígbà tí ogun sì máa ń wà wọ́n ti fi ọwọ́ lu ìwé and that was around twenty um, third yeah twenty third of September ní eighteen eighty six ni wọ́n ti sáìn pé kò ní sí ogun kò ní sí wàhálà ní orílẹ̀ Yorùbá mọ́ o ẹ wá rí o àwọn bàbá wa lọ sacrifice fún wa gbà yẹn o so nǹkan tó yẹ sáìn nígbà yẹn pé peace treaty tó túmọ̀ sí pé kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò síjà mọ́ kó ní kálukú máa gbé ní ìrẹ́pọ̀ o kíní ọ̀hún náà ni wọ́n wá ń ṣe ní ìrántí ní ọdọọdún títí tó fi di ìsìn ìyẹn peace treaty ló ń ṣe ní ọdọọdún tó fi di ìsìn ṣùgbọ́n o tọ́tẹ̀ yìí wọ́n bójú wọn jẹ́ o wọ́n ní wọn ò ní lè lo yunifásitì tí wọ́n ń lò tẹ́lẹ̀ mọ́ nítorí wípé ìlú ti change gbogbo nǹkan ti yí padà ṣé ẹ ti rí báyìí o ṣé ẹ ti rí wípé wọn ò fẹ́ kí àṣà wa Yorùbá wọn ò fẹ́ kó máa gbèrú sí ni nítorí lẹ́yìn tí wọ́n ti fẹnu kò wípé àwọn máa fún wọn all of a sudden lọ́tún jáde náà sọ pé school authority sọ pé wọn ò lè lo hall tí wọ́n dìmáàdì fún mọ́ ok a tún ní pé bóyá kó tún wo hall míì ẹ mọ̀ pé díẹ̀díẹ̀ ni tó bá máa bójú yànjọ́ máa bójú wọn jẹ́ complete ni ọba tún ní kan lo họ́ọ̀lù mi ṣẹ́rí họ́ọ̀lù mi tó bá tún lò lọ́ba tún níwẹ̀ bóyá kó tún wá ìbò mi lò wọ́n tún náà wọ́n design láti lo ICT ìyẹn ICT center lọ́ba tún ní káwọn lo ibẹ̀ yẹn náà wọ́n ti gbà o wọ́n tẹ̀ kódà débìdébì pé àwọn èèyàn tí wọ́n ti sanwó fún school authority pé àwọn máa lò wọ́n dẹ̀ ti jọ sí ilé ẹ̀ ṣùgbọ́n o títí títí tí wọn ò disturb wọn ìwòye alẹ́ àná ni wọ́n wá ń jẹ́ kó yé wọn pé ìlú ti change o gbogbo nǹkan ti yí padà tó túmọ̀ sí wípé wọn ò ní lè lo ibi táwọn fún ọmọ nítorí pé school authority fi fòfin lẹ̀ pé wọn ò gbọ́dọ̀ ṣe nǹkan tó bá papọ̀ mọ́ Yorùbá ní school ìyẹn ní school Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣáà níbi tó ti gbójú àwọn bàbá yìí jẹ́ èyí ló bá mú káwọn bàbá gan ní tó ó tó jẹ́ ìléwu yá lọ́ọ́ ṣe ń padà bọ̀ pé ẹ wo yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ yorùbá òun ló ṣe kókó ẹ ìyá mi bàbá mi ṣé ẹ ti dídì tá a mi sọ fún yín pé ẹ jẹ́ ká parapọ̀ ẹ jẹ́ ká pawọ́pọ̀ torí pé yorùbá nation òun ni ọ̀nà àbáyọ ẹ wo ẹ jẹ́ ká ka àwọn àtẹ̀jíṣẹ́ kọ̀ọ̀kan ká gbọ́ nǹkan tí wọ́n ń sọ hmm. Sunday Igboho worldwide ìtumọ̀ ni pé ó dùn àwọn bàbá yẹn gan bẹ́ẹ̀ ni ó ká wọn nation nítorí wọn bójú wọn jẹ́ Yorùbá nation no going back Yorùbá nation la fẹ́ o ọlọ́run á gbà wá o bẹ́ẹ̀ ni ọlọ́run á wá níjà Yorùbá nation is what we want and we will get it bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ ọlọ́run a máa rí God bless Yorùbá nation and all true sons daughters of Yorùbá race láṣẹ Èdùà bẹ́ẹ̀ ni Yorùbá nation la o yorùbá nation àsìkò ti tó fún orílẹ̀-èdè yorùbá bẹ́ẹ̀ ni o àsìkò ti tó fún orílẹ̀-èdè yorùbá ìdí nìyí tá a fi sọ fún yín pé ẹ bá wa like ẹ subscribe ẹ share ẹ bá wa tẹ̀ sójú ẹ ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé yorùbá nation ni god bless yorùbá nation ó dàbọ̀.